ẹni tó fẹ́ gẹ̀tì kíbúlà ní ẹni tí ò sí níbi tí kàábà wà ọ̀rọ̀ ẹ ti di pé kó mọ ipò tí ààyè tó wà wà àti ipò tí kàábà wà kó mọ ìbátan àwọn méjèèjì oní yóò jẹ́ kó mọ ibo ni yóò dojúkọ ká wá padà sí ibi tóòrùn ti ń yọ padà lẹ́ẹ̀kan a sọ pé òòrùn ń yọ ní gbogbo àárín south east ó tún ń yọ ní east ó tún ń yọ láàárín gbogbo àárín north east àbí àwọn òyìnbó wọ́n sáìtì ààyè tá a wà wọ́n fún lóko ibi tí káàbà wà wọ́n fún náà lóko mo wá fẹ́ ya dírágàmù yẹn nísìnyí à ah, nípele rẹ o a sì ní ìdí rẹ. ǹjẹ́ a gbà pé gbogbo ibi tá a wà ló nígun mẹ́rin àbárẹni tí ó gbà bẹ́ẹ̀ gbogbo ibi kíbi tá a bá wà ó mẹ́rin bá a ṣe jókòó ń bí ní ìsìn ó mẹ́rin sáìdì kan ni sáìdì kan ni sáìdì kan ni sáìdì kan ni agasi pé a lè gbé a lè mọ̀rọ̀ kíbúlà wa pẹ̀lú igun mẹ́rin ayé kàábà gángan fún ara rẹ̀ náà ṣáìdì mẹ́rin ló ní tábà wá sọ pé this is ibi tá a wà rèé pẹ̀lú igun mẹ́rin tá a gbé kalẹ̀ sórí igun mẹ́rin wọ́n wá fi yé wa pé tá a bá gbé nàìjíríà kalẹ̀ sórí igun mẹ́rin àwa tá a wà ní ìsàlẹ̀ ọya ibi tá a wà rèé. ibo la rí ń bọ́ sí this is north this is east this is south this is west wọ́n ní south west la bọ́ sí ta ló ta kò yùn àwa tá wà ń ta ló gbà pé north ló ń wà báyìí north nàìjíríà ló ń wà báyìí kọ́nàwọ́ tó gbà pé north nàìjíríà ló ń wà bí kò sí tọ́yìn. Agbata, gbà ní south west Nigeria. a a bá ń sọ nípa ẹni tó fẹ́ kírun àti kàába àyè méjì nìyẹn so àyè kan ní àwa tá a fẹ́ kírun rè kàába náà fún ara rẹ̀ á dúró igun mẹ́rin fóònù náà á dúró igun mẹ́rin báyìí fóònù náà báyìí. north lélẹ́yìn south east west Arabia Peninsula wọ́n sọ pé Saudi fún ara rẹ̀ òun náà bọ́ sí south west sẹ́ni pé ó jọra wọn báwọn àwa tá a wà nílẹ̀ Yorùbá wọ́n la wà ní south west Saudi náà fún ara rẹ̀ òun náà wà ní south west nínú Saudi ni Kaaba wà ok bákan náà wọ́n fi yí wa wípé ọwọ́ òkè wa sí ọ̀tún ni Saudi bọ́ sí tí mo bá gbó ní express pápẹ́ rẹ̀ ebi ọ̀rẹ́ méjì ni sáìdì bẹ̀rù ìyẹn bọ́ sọ́wọ́ òkè báyìí agúgù ọ̀n bọ́ sọ́wọ́ báyìí so àwa tá a wà nílẹ̀ Yorùbá a wà níbi ọwọ́ left sí Saudi àbí yes Saudi ní báyìí a bọ́ sí bí ọwọ́ left sí Saudi ìlú míì bọ́ sí ibi báyìí ìlú míì bọ́ sí ibi báyìí ìlú míì bọ́ sí ibi báyìí àmọ́ bí táwa wà ń ti wa a bọ́ sí bí ọwọ́ left side here. sóyè bàbá wọn. àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì wọ́n wá fi ilẹ̀ wípé gbogbo afẹ́ síbí báyìí o gbogbo bíi ta sọ́kò òun ti ń yọ òun ta sọ́kò ti ń yọ yẹn. tá a bá so mọ́ Saudi àti ìlú wa taba kọ̀nsídà méjèèjì papọ̀ wọ́n ní ibi tó bọ́ sí òun ní àárín yìí. àárín north east ló bọ́ sí ìyẹn ni pé tá a bá ń fẹ́ kúrò Nàìjíríà lọ sí Saudi Arabia area ibi tá a gbà jáde kó nàìjíríà eria bọ̀nú mẹ́ẹ̀dúkùrí sí ṣáàdì láàmórílé tó o bá ti mórílé bò míì ó ti di ó lè padà dé saudi o ṣùgbọ́n kò ní straight mọ́ tó o fẹ́ tọ́ jáde straight ibi tó o bà jáde nìyẹn lọ ok pẹ̀lú báyẹn ó túmọ̀ sí wípé ẹ máa wo ìlà yìí bí ó ṣe rí rèé ibi tí north east parí sí rèé ibi tí north east forty five degree tiwọn ibi tó parí sí nì ìlà tiwọn tí wọ́n fà fún wa kò dé forty five in relation with ibi tó òun ó ti yọ kí ló túmọ̀ sí fún wa èyí ò ti túmọ̀ sí pé ọjọ́ kan wà nú ọdún tí òun ọ̀yọ́ ń bì sí ò túmọ̀ sí ẹ́n ó túmọ̀ sí àbí ó túmọ̀ sí ó túmọ̀ sí ọjọ́ kan wà nú ọdún tẹ́ni tó fẹ́ kírun ọkọ̀ gbó tí òòrùn ó sì wà ń bí báyìí ní yíyọ ó túmọ̀ sí àbí ó túmọ̀ sí bẹ́ẹ̀ náà sì ni ọjọ́ kan wà nú ọdún ẹni tó fẹ́ kírun ọkọ̀jú báyìí ẹni tó fẹ́ kírun rèé o tí òòrùn ó sì yọ mí báyìí àtúmọ̀ ó wá túmọ̀ sí pé ẹ ń bá sọ pé àní dojúkọ bí tóun ti ń yọ ọ̀rọ̀ tó sọ inadequate ẹ ń bá sọ pé àní gbé òòrùn sí òsì ọ̀rọ̀ tó sọ kò péye ok ẹ ń bá sọ pé ọwọ́ ọ̀tún nìkan la máa gbé òrùn sí ọ̀rọ̀ tó sọ kò péye ǹjẹ́ gbọ́n tí mo wíyé àbí ń tún sọ gbogbo ìlú gbogbo ilẹ̀ Yorùbá a wà ní south west Saudi náà wà ní south west wọ́n á fẹ́ fa ìlà kan láti Nàìjíríà láti ilẹ̀ tiwa yìí tí ó forí sọ Saudi wọ́n wá rí i pé bí làwọn ò ṣe lọ rèé ok níwọ̀n àgbà tí láyé bá ti wà láàrin north east tí ó sì dé ibi òpin north east pẹ̀lú ohun tá a ti ṣe lálàyé níbí báyìí ó túmọ̀ sí pé ọjọ́ kan ó wà nú ọjọ́. No kì í tẹ sọ̀rọ̀ ọjọ́ oṣù gan ni á oṣù tó ga sí pé a mọ a kásùn bá tàn òun ó sì yọ lẹ́gbẹ̀ẹ́ lẹ́fì wa àwọn oṣù kan wà nú ọdún tá a kásùn bá tàn tí òun ó sì yọ ní ọ̀gangan bíi tí àfẹ́sì bákan náà àwọn oṣù kan wà nú ọdún tó ga sí pé a kásùn bá tàn ẹgbẹ́ ọ̀tún wa ni kí ni wọ́n ti jáde àjásí pé káwo bi tóòrùn ti ń yọ ká tó ọmọ bi tá a dojú kọ kírun kò yanjú ọ̀rọ̀ kò yanjú ọ̀rọ̀ kò yanjú ọ̀rọ̀ kébùlà níwọ̀n ìgbà tó ga sí pé ìlà tí wọ́n fà láti nàìjíríà bọ̀ sí saudi arabia ó súnmọ́ east ní ẹ̀bá òkè north east gbogbo àárín sí ní region agbègbè tí òun ti ń ṣe kí ni o tó ti ń yọ. tá a bá wá tẹ̀lé kíbúlà finder kíbúlà finder ó strict ó strict nítorí pé ó dúró sórí precision ó dúró sórí precision ó dúró sórí figure ó dúró sórí figure tá a bá lò ó yóò máa túmọ̀ sí pé ìgbàkigbà tá a bá lò dáadáa tá a bá lo kíbílà padà yín dáadáa tí kíbílà fẹ́ndà tí ò ní ẹ̀rọ tẹ́ni tó fẹ́ lò tọ́ mọ̀ ọ́n lò wọ́n lè ti kọ́ mọ́ṣáláṣí ilẹ̀ báyìí tí kíbílà fẹ́ndà tí ó rà á sọ pé bá a ṣe dúró rè tí a pè é straight rè báyìí àbí bọ̀ tí kíbílà fẹ́ndà yẹn tí ó sọ pé ọ̀fọ́gùsì o. Ah, oh, bó sì ra bẹ́ǹdì nù tí kí bọ́lá fàndóhùn bá wọn nígbà míì tí ó sọ pé báyìí lẹ́sẹ̀ dúró torí ọ̀pá tó nà ń òun lẹ́ẹ̀fi fọ́ọ̀mù láìn ok ọ̀pá tí bọ́lá fàdà náà lẹ́yìn lè máa fi fọ́ọ̀mù sáfù tẹ́fẹ́ fi tòkè rùn àwọn àfa wa sọ pé kò le tó bá wọn wọn kí bọ́lá fàdà a lè lò ní kọ̀kan dandan nta fẹ́ lò tá a fi mọ kíbúlà wa kò lè wọ ká lo kíbúlà finder àmọ́ àtakò wọn ní nítorí pé fọ́múlà méjìlá níbi ìfilẹ̀ lórí ọ̀rọ̀ kíbúlà fọ́múlà àkọ́kọ́ ni pé fún ẹni tó bá wà ní kàábà kó fèsì kàábà báyìí òní kíbúlà tiẹ̀ fún ẹni tí ó bá wà ní Kaaba sáìdì ibi tí Kaaba bá wà kó fèsì ẹ̀ ni ni òfin ní jẹ́ ìfún fún mùsùlùmí ẹ jẹ́ ká wá wò mọ́sálásí Madina òfin tánàbí fi gbé yẹn kalẹ̀ ni pé má báyìí lè mọ ṣíríkì wà lè mọ gíríbì kíbúlà ká sọ pé ibùyọ rèé ibùwọ̀ ni ànábì wa ní láàrin méjèèjì yìí òní kíbúlà wà ẹ wo bó ṣe fẹ̀ tó ṣẹ́ni kó fẹ́ pọ̀ ànábì wa ní láàrin méjèèjì ní kíni o òní kíbúlà wà orí ẹ̀ wá làwọn àfa wa dúró lé lórí wọ́n ní bọ́ ọ bá ṣe jìnnà sí kàábà sí ó ní àdójúkọ yín yóò ṣe fẹ̀ tó àmọ́ kíbúlà fàyín òun wá nárú ẹ̀. sí àínú lè káábà sí ọ̀gángan káábà ibi tó ti dá wàhálà alẹ̀ sí wa lọ́rùn nù ọ̀gángan káábà òun ni kíbúlà finder target as if pé tọ́ ọ bá dúró báyìí máa rìn lọ báwọn kọ́mọ̀sì yẹn kan tí ó di ọ lọ́wọ́ ó forí sọ kàábà àwọn àfáà ní kò pọn dandan lọ́dọ̀ ọlọ́run fún ẹni tí yóò sí níbi tí Kaaba wà láti forí sọ Kaaba mo ní ọ̀pọ̀ dandan yẹ yásí pé tá a bá wá fẹ́ mú bí Islam ṣe mú un àní mú le bí kíbúlá fàìnà ṣe mú àní mú le bẹ́ẹ̀ ìntàkàn sọ́ọ̀rẹ́ a ti mọ̀ pé kíbúlá wa wọ́n níbi bíbá yìí lọ́wọ́ àbí a sọ ìgbà tí oòrùn tó ti kúò ní east tó ti mórílé ọ̀nà north east gbogbo ibi tá ẹ bá kọjú sí láàrin wá síbí kíbúlà yìí a sọ ìgbà tí oòrùn tó ti kúò ní east tó ti mórílé òkè. Okay tó ti mórí lé ṣáìdì north east gbogbo ibi tẹ́ ẹ bá kọjú sí ń bẹ̀ ńgbà náà kébùlà yìí ni tó túmọ̀ sí pé ká sọ pé nígbà tí òòrùn wà ní north east ọ̀gángan igun yìí lòòrùn ti yọ ọ̀gángan igun yìí lòòrùn ti yọ ní kété tí òòrùn bá ti yọ nígun yìí mọ́ tó sún sókè díẹ̀ báyìí ẹ gbogbo bí tá a bá ti fèsì ń bí báyìí wọn lọ máa jẹ kíbúlà wa kódà kò ga síbi pé gbogbo bí tó jẹ north east yìí a gbé jù sí ọ̀tún àwa fèsì bí báyìí a gbé gbogbo ibi tí north pín sí a gbé sí ọ̀tún àwa fèsì bí báyìí lọ́dọ̀ àwọn ulama níbàámu sí hadith yẹn as a right ok kò pọn dandan ká tẹ̀lé ìlànà kíbúlà finder ìlànà kíbúlà finder ni pé kí olùkírun kó forí sọ kàába tí bá ti ń rìn lọ tí ó lè forí sọ kàába àwọn afáàní rárá bẹ́ẹ̀ kọ́ kò pọn dandan ká forí sọ kàába nílùú tá a wà ẹni tó wà níbi tí kàábà wà ló gbọ́dọ̀ forí sọ kàábà wọ́n sì mú àwọn ẹ̀rí wọn wá àmọ́ kákọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ èyí ká tó mú ẹ̀rí wọn wá fún wa. mo sọ wípé níwọ̀n àgbà tó ká sí pé àárín north east ni wọ́n sọ pé kíbúlà wa wà pẹ̀lú kíbúlà fàyíǹda wọn fine àgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n kò pọn dandan fún wa ká sọ pé ibi tí lámbébè ń bá kọjú sí la sí ihun tó dandan fún wa ni pé east yìí ká yẹ̀bà fún un ti get east ká ṣe ni ká yẹ̀bà fún un tá ti yẹ̀bà fún east sí ọ̀tún ibi tá a bá kọjú sí láàrin ibẹ̀ kíbúlà ni fún àpẹẹrẹ tá a bá sọ pé igun yìí. Oneist. Oneist. Any place láàrin igun yìí síbí báyìí kíbúlà lè fún wa lọ́dọ̀ àwọn àfa. Pẹ̀lú yẹn làwọn àfa fi sọ pé tẹ́ ẹ bá gbé ọ̀pá nkalẹ̀ báyìí ni òun mú tẹ́ ẹ sì ti kọ́ mọ́sálásí báyìí wọ́n ní kẹ́ ẹ fèsì báyìí tẹ́ ẹ bá gbé ọ̀pá yẹn kalẹ̀ tó di díẹ̀ báyìí ẹ sì ti kọ́ mọ́sálásí tó ti fèsì báyìí wọ́n ní kẹ́ ẹ fèsì báyìí ni. níwọ̀n àgbà bending tó ṣòfin yẹn tí ó bá ti jẹ́ bending tó wọ forty five degrees. tí ó bá ti wọ forty five degrees bending yẹn ẹ̀jù gbó ẹ̀jù nù kí wọ́n lè rí àwọn àfa wa àkọ́kọ́ ni wípé nínú gbogbo àlámọ̀rí ẹ̀sìn yóò ń fa ánìlẹ̀yẹsìn rẹ̀ wọ́n máa ń ṣàmójúkú níbi nǹkan kéékèèké nínú gbogbo àlámọ̀rẹ́ ẹ̀sìn wa ni nítorí bá ti jẹ́ nǹkan kéékèèké ọmọ ń wà insignificant wọ́n yìí kàákún ẹ̀nínú ẹlẹ́ẹ̀kejì ń bẹ òní wípé bí ànábì ṣe sọ̀rọ̀ kíbùlà fara àmẹ̀dínà ó fi hàn wípé wọn ò sọ àínú kàábà gangan wọn ò sọ. So yẹn ni pé ọ̀gangan kàábà kọ́ ni wọ́n ń dojú kọ bí kò sí pé in between the east and the west ni wọ́n ń dojú kọ ìtọ́ wa jẹ́ fọ́múlà fara àmọ̀dínà náà ni ọmọ jẹ́ fọ́múlà fún àwa tá ìsara àmọ̀dínà lẹ́yìn ìgbà tá a bá mọ ipò wo ni ààyè tiwa ló wà sí kàábà kọ́ ọ mọ̀ sọ pé àwọn ará àmọ̀dínà àárín east àti west ni oh, lọ́ba ya ń kọ gúúsí báyìí àbọ̀ ọ̀nà báyìí no a tún gbọ́dọ̀ kọ́kọ́ mọ ipò wo ni ààyè wa wà sí Kaaba tó ti yé báwọn ẹ̀rí míì táwọn àfáà wa tún mú wá lẹ́yìn òun ni wípé tá a bá sọ pé dandan a fẹ́ lo kíbúlà finder a sì fẹ́ kíbúlà finder sì ní òun tájẹ́ẹ̀tì ọ̀gangan Kaaba ẹ̀yin bíi mẹ́fà sí mẹ́jọ ẹ dúró kẹ́ẹ̀tò bá tó sáfù kẹ́ẹ̀fẹ̀gbẹ́kẹ́gbẹ́. iná ẹ̀ǹdìdẹ́ ẹ̀ǹdẹ́ olédìdé ní ǹdẹ́ kó o tò ìyàwó náà kún ọ̀nà kún mẹ́wọ̀n. the error or the inadequacy of kibla finder àṣìṣe tàbí àìpegedé kibla finder tí òfin ni máa dá wàhálà sílẹ̀ láàrin àwùjọ àwọn mùsùlùmí tẹ́ má ti gbé kínní nkalẹ̀ ọ̀pá yẹn á nà ká sí ibìkan wọ̀n ibi tó nà ká sí yẹn ló pè ní kaaba wa ló pè ní kibla direction wa á sì fa ìlà ní ìbámu sí ntògbékalẹ̀ yẹn ká wá sọ pé ńgbà tá a gbé kalẹ̀ mí báyìí ó mú ọ̀kan sàn án ó mú kíni o ọ̀kan sàn án a sì tó báyìí nínú àwọn nínú àwa tá a ti lọ mọ́kàrí àwọn ló ti lọ sí Saudi nínú wa bẹ́ẹ̀ bí ní rèbèrè kan ẹni tó ti dé mọ́kàrí nínú wa ọ̀yàǹde ìtítò wọn yìí títò tí wọ́n tó yẹ ọ̀wọ́ àwọn tí wọ́n tó yìí ó gùn ju kàábà lọ àbí kàábà ló gùn ju wọn lọ ó gùn ju kàábà lọ ó gùn ju kàábà lọ ó gùn ju kàábà lọ fine tó bá gùn ju kàábà lọ ẹjọ́ tó bá gùn ju kàábà lọ tó pa èsì tó sì tọ́ka ọ̀kan sàn fún wa kì í sì sọ pé wọ́n ṣe ọ̀pá yìí fún ọ̀wẹ́ nìkan tó fẹ́ kírun gbogbo jẹ̀mọ́ ni ó ṣe kí ni ni ó lò ó ẹ bá ń tòkun wọn sí lẹ́gbẹ̀ẹ́ sí i a fẹ́ púrúfù kíbúlà finder wípé ó inadequate kò sì gbọdọ̀ dá wàhálà sílẹ̀ fún mùsùlùmí ní mọ́sálásí now ṣé ẹ tó dúpẹ́ àwọn èèyàn wọ́n tuntun gùn sí wọ́n tuntun gùn jù sí kábà lọ ọ̀pá kíbúlà finder sì ní òun sì ṣe kí ni o ọ̀nà sí ọ̀kan sàn wọn káwa sọ pé kàábà ó ní. tébù yìí ẹjẹ dúrómà náà yóò rí pé kàábà ní tébù yìí àwa fẹ́ káwọn èèyàn yìí kí wọ́n rìn jáde kúrò nàìjíríà kí wọ́n rìn lọ sí kàábà. wọ́n sì ti múra rẹ̀ lẹ̀. wọ́n rìn dé kàbá ní ìsìn á wà á wo ẹni tí kàbó dádúró àtẹni tí kàbó ní dádúró nu wọn. ọ̀ya ẹ máa rìn bá ṣé ẹ ti rí i pé ọwọ́ àwọn mẹ́ta yìí sí mẹ́rin àwọn mẹ́rin nìkan ni ó forí sọ kàábà ẹni yìí àwọn eléyìí wọ́n gbé kàábà sí ẹ̀gbẹ́ òsì àwọn bíbá yìí kàábà bọ́ sí ẹ̀gbẹ́ ọ̀tún wọn àpèjúwe nù wípé ẹ má jẹ́ kí kíbólà fáìndà ẹ má jẹ́ ọ̀dà fìtínà lẹ̀ gbogbo yín ò lè tò pẹ̀lú kíbólà fáìndà kẹ́ ẹ forí sọ kàábà kódà àwọn àfáà tó wípé. ṣe mọ̀ pé ilé ayé ò lẹ́bù àwọn kan ó tún tò ayé wọn tẹ́ bá ń lọ bẹ́ẹ̀ lọ sí Kaaba wọ́n gbórí Kaaba kọjá lọ ni àwọn kan ó tò nílé ayé tiwọn ìsàlẹ̀ Kaaba ni wọ́n gbà kọjá wọ́n ní Ọlọ́run sọ pé ntí àlágbára òun ò lábọ̀ wá lọ́rùn ló mú kí gbogbo àwọn àfọwọ́panupọ̀ wípé ẹni tí ó bá ti sí níbi tí Kaaba wà. igun mẹ́rin lẹ́yìn ayé ní ọ̀kan nínú igun mẹ́rin ayé òun lẹ́fẹ̀ẹ́sì ọ̀kan nínú igun mẹ́rin ayé òun lẹ́sẹ̀ kínní òun lẹ́ máa fèsì tẹ́ ẹ bá ti fèsì ọ̀kan nínú igun tó jẹ́ igun kan nínú igun kàábà gbogbo etí kọ̀ọ̀gù sí kàábà ẹ̀yẹn tẹ́ mi wá sọ pé ọ̀dà kò yẹn ọ̀dà kíbúlà fàyìndà yẹn ẹnìkan ni wọ́n ṣe fún pé ẹnìkan dondo ni wọ́n ṣe fún tẹ́ẹ̀mì nìkan tó ń tó bá fẹ́ kírun tí n bá dúró síbí tí mo sì fèsì báyìí ṣé mo fèsì kábàámọ̀ báwọn ká sọ pé nìkan náà wọ́n ṣe fúnṣẹ́ mọ́ṣáláṣí sì gùn ẹ wo irú mọ́ṣáláṣí àríṣekọ́lá ẹ wo irú iye sáfù tí ó wà ń bẹ kò sí bí gbogbo wa ṣe fẹ́ forí sọ kàábà ló mú àwọn àáfàá tú ṣátírọ̀lì mọ́sídì sí agbègbè. Si wọn ò tú sí ọ̀gangan tẹ́ńbà tó bá lọ jẹ́ ọ̀gangan ọlọ́run ti di èrò tá a lágbára ó dìrú wa nù sáàfù wo sì ní láǹfààní àti gùn tayọ sáìsì kàábà ẹnu pé àkọ́kọ́ máa béèrè pé èèyàn mélòó ni kàábà lè gbà sódà táwa fẹ́ kọ́ mọ́sálásí mọ́sálásí wáyà jẹ́ mọ́sálásí tóóró kò ní jẹ́ mọ́ṣáláṣí gbòòrò sotiye yóò jẹ́ mọ́ṣáláṣí bíi ẹsẹ̀ ẹsẹ̀ ògbèjì ló ga sí pé bóyá èèyàn bíi mẹ́rin sí márùn sí mẹ́fà sí méje péré ni ó máa méèkì sáfù sáfù mọ́ṣáláṣí míì ọwọ́ ọwọ́ two hundred nílẹ̀ haúsá ní sáfù mọ́ṣáláṣí míì ọwọ́ two hundred nílẹ̀ haúsá àjásí pé ọ̀rọ̀ kíbúlá fàyẹ̀dà kò le má sì fi dá wàhálà sílẹ̀ tó o bá sọ̀spẹ́tì pé àwọn kan ò kọjú sí kíbúlà farabalẹ̀ dáadáa kẹ́ ẹ tó tún gbéra ipò òǹbí tẹ́ ń kọjú sí un kẹ́ ẹ tó tún kọjú síbòmíì kọ́ mọ̀ gà sí pé ẹ tún yí kò ń láìpẹ́ ẹ tún bọ́ síbòmíì tó sì gà sí wípé gbogbo bí tẹ́ ti ń yí náà agbègbè ibi tí kàá bá bọ́ sí náà lẹ́ ń ṣe kí o náà lẹ́ ń yí sí lẹ́ẹ̀kan sí i. wọ́n sọ fún wa pé àwa wà ní south west kaaba náà bọ́ sí south west tàbí Saudi Arabia Saudi Arabia wọ́n bọ́ sí south west ní Arabia Peninsula àwa tá a wà Nàìjíríà bá ṣe dojúkọ rẹ̀ a ní dojúkọ south east a ní dojúkọ south west ẹ̀ ń bá fẹ́ dojúkọ south west ń bàdàn ibo lójú rí ó fèsì ta ló mọ̀ ẹ bá fẹ́ dojúkọ south west tó fẹ́ kírun ọ̀nà ibo ni ó dojúkọ yóò mórí lé ọ̀nà èkó ọ̀nà challenge ó ń lo èkó ń ti ẹnu irú ẹni bá ń ló kẹ́yìn sí kaaba tó ti yé ṣùgbọ́n bàtà bá fẹ́ kọjú sí àárín north east nìbàdàn ọ̀nà bọ̀lá mọ̀mọ́rílẹ̀ nìbàdàn ọ̀nà wo lọ tó túmọ̀ sí pé gbogbo mọ́sálásí tí bá ń bẹ lù Ìbàdàn wọ́n gbọ́dọ̀ máa wá bí wọ́n ṣe máa fèsì ọ̀nà wo lọ ni eléyìí tí ó ti fèsì ọ̀nà wo tí ń fèsì bíi old Ifẹ̀ road wá sẹ́yìn ó ti ń lọ sí south west in fact èyí tó bá ti mórí lé ẹ̀ tábàdébí ìwó road yẹn sẹ́mi pé ètò bá mórílé alákíá ọ̀nà east gẹ́gẹ́ ló mórílé òun ètò bá tún wá ń wá sẹ́yìn tó tún wá sísàlẹ̀ ń mórílé náà bo south west ní mórílé òun south east ní mórílé òun àwọn yẹn ni wọn ò gẹ́ẹ̀tì kíbúlà àwọn yẹn ni wọn ò gẹ́ẹ̀tì kíbúlà àmọ́ gbogbo mọ́ṣáláṣí tí bá ti ń dojúkọ ọ̀nà ìwò àwọn ni wọ́n mú àárín south west north east direction àwọn yẹn gbà ń tiwọn ibikíbi tẹ́ máa wá fèsì ń bẹ̀ mọ́ ni wọ́n lára ànábì ò ní wọ́n lára mọ́ ni wọ́n lára gbogbo yóò sì fẹ́ kán lè tò pẹ̀lú ìgbà fàyíǹda kẹ́ ẹ forí sọ kàábà àwọn kò gbé sọ̀tún àwọn kò gbé sósì àwọn kò gbé sókè àwọn kò gbé sísàlẹ̀ ọ̀wọ́ àwọn ẹ̀ta wóró díẹ̀ kódà a tún lè má rí nínú wọn gan tí ó tún forí sọ tó bá ga sí pé ńgbà ẹ̀fẹ́ kírun ibi tẹ́ ti bẹ̀rẹ̀ sáfúre ẹ sì tó dáàrin ok ìmáàmù sì dùn bí báyìí ta ló forí sọ kàbá nu yín nobody nobody ṣùgbọ́n ńgbà tẹ́ ẹ ti lè dojúkọ ṣáìdì ẹ̀ jíhà rẹ̀ ìsìláàmù sọ pé ẹ ti kọjú kàbá náà nù aláwọ̀ fún wa sí kòǹgẹ́rẹ́ ń wàá gba ìbéèrè díẹ̀ nísìn lóko tí a kọ́ yìí ọ̀ya ìṣe. àkíyèsí lèmi rí níbi ọ̀rọ̀ kìí ṣe ìbéèrè bóyá ẹ bá fún wa ní kíní pé tọ́ba tó àṣírí táṣírí bá ti ń wọlé ká pè yín ẹlòmíì Mee: àṣewọlé ọjẹ́ ten after four ẹnìkan wá pè ní tiẹ̀ ngbàtẹ́ wàá go ọjẹ́ fifteen after four àkíyèsí tí mo fẹ́ pè wá sí mbẹ̀ nínú àwa tá a bá fẹ́ ṣe ẹ̀ẹ́ tá a bá fẹ́ lo object tó ga ju ibi tí a bá kárí wípé ẹ̀rí pé ti fa four cardinal points sílẹ̀ fún wa kárí wípé eré àbí tá a bá fẹ́ gbé nǹkan náà sí ọlẹ́wù yípo níbi tí a fẹ́ lò ẹni tó pe ten after four kó lè right kẹ́ni tó pe fifteen after four kó náà right at the same time ṣùgbọ́n tó jẹ́ pé ibi tí ẹni tó lo fifteen after four ibi tó lò lọ wrong torí pé òòjì ó lè sloppy níbi tí ọba bá wà tọ́já sí pé ńgbà tí ó ṣúùtì ibi tí ó àárín five minutes nílé ṣúùtì wọ déédéé bíi ntí yóò fi mú ntí ti ten after four tó jẹ́ pé wọ́n sì jọ gẹ́ẹ̀tì ẹ̀ ni so level yẹn ni mo ní kí bọ́yá ibi tí a bá fẹ́ tó bá jẹ́ pé bíi mosque gbogbo àwa tá a bá ní mosque ní around kọjá sí pé gbogbo ibi tí a bá lò yóò jẹ́ ibi tó level round sí ibi tí object yẹn tó wà ẹ̀hán ẹ̀yọ tàbí bí kéèyàn ó lo kíní plọ́ọ̀mù. àwọn tí wọ́n máa ń lo kẹ́ni plọ́ọ̀mù yẹn ọ̀wọ́ àkíyèsí tèmi rí mbẹ́ nìyẹn. àkíyèsí gidi ni tí èèyàn méjì bá ń lo dásà fún àpẹẹrẹ tí ẹnìkan wà ní Basọ̀run tẹ́nìkejì wà ní Ayíkalẹ̀ wọ́n á gẹ́ẹ̀tì àsìkò ìrun ní nǹkan tí yóò fẹ́ tà sí ara wọn àmọ́ tí gbogbo títà sí ara wọn yẹn kò ní tó five minutes níwọ̀n àgbà táwọn méjèèjì tẹ́ ń bá sọ àìlà wọn dáadáa tí wọ́n sì mọ dásà fi wo àsìkò ìrun àsìkò tí ó tà sí ara wọn kò ní lé ní five minutes àwọn nǹkan tá a ti gbìyànjú rẹ̀ wò sẹ́yìn ni nítorí náà bí àsìkò yẹn ò bá dọ́gba gáàpù àárín wọn ò ní pọ̀ jù bákan náà ni pé wọ́n tún ní í ṣe pẹ̀lú bí ààyè yẹn ṣe jìnnà síra wọn tó nínú ìlú gótíyé ṣùgbọ́n sáré dájú pé ó dáwọ́ tó ń wo nǹkan yìí lójú bá a ṣe máa ń wò bákan náà kó sì dán lójú wípé àsìkò ń ti tó kì í ṣe ìwọ tó ṣéèyàn jẹ́ five feet tágẹ́ẹ̀tì two fifty fún òjì òrùn kàtàrí tó sì yẹ by one inches tó wá padà wá ṣírò gbogbo ẹ̀ sí five centimeter five feet o ọgbọ́dọ̀ mọ bá ṣe ń ṣí now. Ah, ìbéèrè mi bíi mẹ́ta ni alákọ̀ọ́kọ́ wọ́n máa ń sọ̀rọ̀ nípa jíà. now ó ti wà established pé jíà yẹn á wá síbi tá a ti lè rí kíbla but kéèsì mosque tiwa mo fẹ́ jẹ́ kẹ́ ẹ bá wa lò fún example like ní mosque wansin towards ibi tail ibi north east yẹn láti believe pé kíbla ti bẹ̀rẹ̀ but tẹ bá pẹ̀lú gbólóńtẹ tí wọ́n sọ pé kìí ṣe dandan ní kí gbogbo ọ́fíìsì bẹ̀ nígbà tá a bá straight ní masjid wa afẹ́ lè sọ pé a ti kúrò níbi middle díẹ̀ sí east so ṣé proper fún wa pé ká sọ pé to straight is allowed or can maintain the tail of that bending then ẹlẹ́kejì ọ̀gbẹ́ eh, ìyẹn máa answer the whole list. ní gbogbo ìlú Ìbàdàn mosque tó bá forí sọ east gangan thirty get zero point zero ní òfèsì kébùlà níwọ̀n ìgbà tí wọ́n bá ti jẹ̀bà fún yẹn sí ọ̀tún gbogbo ibi tí wọ́n bá kọjú sí láàrin rẹ̀ kíbúlà ni tọ́ba wa gá sí pé mosque àríṣekọ́lá ní àsìkò tí òòrùn yọ ní àárín gbùngbùn sámà táàgẹ́tì zero point zero nígbà tó òòrùn bá kàtàrí tí àdójúkọ wọn yọ ọba ti forí sọ bí tó òòrùn yẹn ti yọ wọn ti mú kíbúlà tọ́ba ti lè yẹ̀bá fún un díẹ̀ sí ọ̀tún wọn ti mú kíbúlà any must nínú Ìbàdàn yìí tí ó bá ti forí sọ east gangan lásìkò tí òòrùn yọ ní east tí ó bá ti forí sọ tó ti lè yẹ̀bá fún un ó ti mú un ó ti mú un.